ojú mi ń sọ wípé kọ́dọ̀rù ìkè yí abẹ́rẹ́ àwọn ojú mi ń jọ bí ẹni wípé àbí a máa yí àwọn afẹ́sẹ̀ jámù bẹ́yìn náà àwọn nùsùsì afẹ́ kó méjèèjì papọ̀ ìwọ gan ni àhákù tí àwọn nùsùsì tí wọ́n dálé lórí àkọ́kọ́ anabi sallallahu alayhi wa nígbà tí wọ́n mú lọ sẹ́mà ń tó sùn adé bínú ó dé ààyè kan títí ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ dúdú kọ́lámù ǹjẹ́ kọ́lámù tó ń kọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ti fi yé wa nínú hadith tí mamu Tirmidhi gbọ́ àmì hadith abana Abbas wípé rufi'ati al-aqlamu wa suhuf wa kadhalika ma hadith Abi Hurayrah as السعيد من سعد في بطن أمه والشقي من شقي في بطن أمه بكنا استحثنا رسول الله صلى الله عليه وسلم على الإكثار من الدعاء وقال ربنا سبحانه وتعالى وقال أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وكذلك ما جاء من حديث النعمان أن رسول الله صلى الله عليه وسلم قال لا يرد القدر إلا الدعاء الحديث النبي صلى الله عليه وسلم أم بكر كرنت كلام ويسا لين بتات بكلام وكم كما بلون تان بي سوي بي أورتي باري سمسيتون كونكا بي أوكونكا أنين كونكا ninu disi ti nkɔ yi osumaka na bi o le gbɔ meji níbẹ̀ àwọn kan bẹ̀tà méjì bẹ̀tà nàbí ò lè gbọ́ ìdí tí òfin lè gbọ́ kan bẹ̀ wọ́n ti parí eléyìí lọ́fà ìdí tí òfin lè gbọ́ kejì ni wípé kọ̀gbọ́ sí àsìkò tọ̀nà sánmà àní àtẹ̀kẹ̀dẹ́rù làám kádàrà tí alọ́sọ̀tẹ́là pé kọ́lánù gègé pé kọ́ máa wá kọ́ eléyìí ju ayé lọ àti tí ń bẹnu ayé ó ń sin ní àdéhùn náà sọ fún wa min hadith abdullah bin abu al-as nígbà sàṣàrà sọ wípé ìnà awwala ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ tó lọ́wọ́ bá kọ́kọ́ dá òní qalam òní máa kọ́ qalam ní kí ni wọ́n máa kọ́ gbogbo ń jẹ́ sànfẹ́ sí láyé padà qalam wà kọ́lẹ̀ bákan náà inú ń tọ́ kọ́lẹ̀ ani at-taqdir al-umri wọ́n ń kọ́ àwọn kẹ́kẹ́kẹ́ lórí ìsẹ̀mí ẹnì kọ̀ọ̀kan. إلي لو قارسين وحديث ابن مسعود رضي الله تعالى عنه وحديث حذيفة ابن أسيد وحديث مالك ابن حويري وحديث رباح اللخمي وحديث أم المؤمنين وحديث ابن عباس رضي الله تعالى عنه أجمعين وبين من الصحابة نبوة باريا لابد أن يكون نمو ياري إن تنبان مبتا قوابي قلنا نمو ماكو نمو ياري نجونا بكنا أني التقدير السنوي alukurani fún anusọ́tù dùkọ́nù wípé nínú òrùlé lẹ́tùlù kọ́dírì fi àyùfra kullu amúrin hakim gbogbo àwọn àlámọ́rì pátátá bá fẹ́ ṣe lọ́dún orí náà láti yẹjú rẹ̀ a sì ní àtẹkùdírù àlìyáwómi ntí à ń kára pé yóò ṣẹlẹ̀ ńdọ́kọ̀ọ̀kan ọ̀yàkọ́lámù nínú nǹkan ìpìlẹ̀ ẹ̀kọ́ tòní jáde tẹ́lifí bá wà lọ sọ́mà tọ́balóhùn gbọ́ kẹ́kẹ́rẹ́ ntí sọ méjì ní ọ̀gbọ̀ kò lè gbọ́ méjì kò lè gbọ́ kẹtọ́rí kọ́nà ti parí lórí rẹ̀ òun náà ni tí a sọ àṣọ pé kíkọ́lá pọ̀ ọkọ ṣáájú kó tó dáyé àti ti bẹ́ẹ̀ lu ayé kọ́lá kó tó ṣáájú kó tó dá sẹ́mà àdébí ò lè gbọ́ yòòmà kẹ́rẹ́kẹ́rẹ́ kan ò sí ń bẹ lẹ́yìn òmà òun náà lànà bí rífàsì bí àdìsá rábìnrin Abbas wípé rúfin àtìlẹ̀ àkùlám wọ́tàfàtì sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni àtẹ̀kùdírù àsánáwí ìjẹun kọ́lẹ̀ kò yóò sọ̀rọ̀ ọdún báyìí yóò sọ̀rọ̀ báyìí kápẹ́ lẹ́yìn látùlù kọ́ńdà lọ sí sẹ́mà ni tọ́ẹ̀ ń gbọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ntí kọ́lá mò ń sọ àbá sọ wípé ntí tún gbọ́ náà ntí afẹ́ kọ́lẹ̀ ní ọdún ṣùgbọ́n wọn pé tíráwù rẹ̀ lọ sẹ́mà kọ̀bọ̀ sílẹ̀ ìlàtò lọ́kọ́dẹ̀ ajẹ́ wípé ntí kọ́lá mò ń kọ fún ọdún tí ànàbì tó ń mú rọ sí sẹ́mà kèé ṣe ntí ń kọ fọ́dún ànàbì ṣe o o lọ́gbọ́n táìmù yẹn wàtẹ̀kùdírì lùlùmùrí ntí ó máa ṣẹlẹ̀ sọ́mọ kọ̀ọ̀kan tí wọ́n kọ lẹ́yìn ogójì ọjọ́ kẹta tó bá ti lò náà yára ẹ̀ ìgbà wọn lọ́sọ̀tọ̀ ọ̀gbọ́n adẹ́rẹ́ anabi le gbɔ yi o ɔwɔ anu ti kɔla mu nkɔlɔ ni sama bákan náà wà takidiri yẹn omi nkyɛn nkɔkɔ yɛ ɔsɛ lɔjɔ yi tana bi wɔ yi ti kɔla mu nkɔ ni sama a ti sàn wosò kini o yɔ gbɔ yi le yi o ṣùgbọ́n mi ta n lɔri wípé Allah subhanahu wa ta'ala nígbà ní sọ̀rọ̀ alukura wípé a'udhu billahi minash shaitanir rajim yamuhu Allahu ma yasha wa yuthbit yamuhu ma yasha wa yuthbit ìtọ́ba wù ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala àmà àparẹ́ níbi kíni ṣé bí kádàrá ni àbí bí nǹkan mi yuthbit ntọ́ba sì wù a fi ilẹ̀ bẹ́ẹ̀ wà indahu ummul kitab ìyá àti àgbà ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́wà. This is Down Nigeria. Down Nigeria, reviving the Ummah bite by bite. Down Nigeria. To support this and lots of other good works, please visit downnigeria.com slash support. down Nigeria, reviving the Ummah bite by bite.